tẹ́mi lórúkọ tèmi o Ayaníyọ̀ Ọláyínká mò ń kí wa pípé àkáàbọ̀ akó àbáṣe o lágbára lọ́wọ́ ọlọ́run àwa àtèmi báyìí ẹ bàtọ̀fọ̀ wọn ní bọ́ sẹ́nu ẹ̀wọ̀n wa irú ayọ̀ la máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo ayọ̀ ayọ̀ ayọ̀ á kárí gbogbo wa o once again I say you're welcome thank you. ẹ fún un látọ̀ èèbò tún dùn lẹ́nu rẹ̀ ah, ẹnìkan tí ògbó wà lára ẹ̀ tí ògo òdẹ̀ ní tán nínú ayé ẹ̀ láéláé ẹ jẹ́ kí ológo kan fi ọwọ́ ọ̀tún fa ológo kan sókè bíbélì sọ̀rọ̀ kan ó ní ọ̀tọ̀ lógo oòrùn ọ̀tọ̀ lógo òṣùpá ẹ̀yin tí ògo yín máa mì gbogbo àgbáyé tẹ́yìn náà máa ní ọjọ́ ẹ̀yẹ báyìí ẹni tẹ́ ẹ fà sókè yẹn ẹ mẹ́sọ̀ wípé ẹni yẹn ò gbọ́dọ̀ kọrin jù yín lọ nínú orin tẹ́ ẹ fẹ́ kọ yìí ẹ yìí pẹ̀lú agbára tí mo bá ti gbọ́ tán ẹ sọ wípé jẹ́ lọ́jọ́ ẹ̀yẹ o jẹ́ lọ́jọ́ ẹ̀yẹ ọlọ́run jẹ́ lọ́jọ́ ẹ̀yẹ o jẹ́ lọ́jọ́ ẹ̀yẹ ọlọ́run kájọgbọ́n láyò ṣé mi náà lọ́ọ́. yẹn láyé bí tẹ́yìn náà máa pe èrò tó máa wá ẹni tẹ́ ẹ múdá níyàn gbọ́dọ̀ kọrin jù yín lọ one two three four ó yá ó yá ó yá jẹ́ lọ́jọ́ ẹ̀. ẹyẹ o. àkọ́kọ́ nìyẹn nínú orin torí àwa ò ní gbàsìkò owó la fẹ́ gbà lébi láti fi ran brọ́dà wa lọ́wọ́ nígbà tí máa waste time rẹpẹtẹ. now ṣe rí orin ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ìpè bàbá ọlágúnjú ló bá wí ó dẹ̀ bá ẹ̀yin náà tẹ dúró ń bí wí àwọn kan wà láyé ṣùgbọ́n wọ́n ti tán nígbà tán wà láyé ẹ̀yin wọn lẹ́ẹ̀ ní tán láéláé ẹgbẹ́ ọwọ́ ọ̀tún sókè ṣẹ́rí ẹ̀yin tẹ́ ẹ̀ nítán láéláé ẹ wo ìwé tí èèyàn mẹ́ta níbi tẹ́ ẹ dúró sí inú ìwé tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa kọrin sí pẹ̀lú ọwọ́ agbára ẹ sọ wípé mo dúpẹ́ mi ò tán mo dúpẹ́ mi ò tán o àìmọye èèyàn ló wà láyé ṣùgbọ́n tí wọ́n ti tán mo dúpẹ́ mi ò tán ó yá ó yá ó yá sọ̀rọ̀ sókè. nǹkan tí mo ti lọ ogún pẹ́ bí o tọ́ bàbá. jẹ́ kí n ránwọ́ ẹ lókè àwọn kan ní èèyàn kan ò lè ṣe é èmi dẹ̀ jẹ́ pé èèyàn kan lè ṣe é àwọn tó bá gbàgbọ́ pẹ̀lú mi dìde lórí ẹsẹ̀ èèyàn ṣoṣo tó ju aláàánú one thousand lọ. sọ pé èmi náà ń fẹ́ aláàánú kan ṣoṣo tí ó fà mí gòkè láyé. ó lè sọ̀rọ̀ mo ń bẹ ọlọ́run òdodo mo ń bẹ ọlọ́run òdodo èmi náà ń fẹ́ aláàánú kan ṣoṣo tí ó fà mí gòkè láyé. aláàánú kan ṣoṣo lápọ̀dé rí wọ́n fà á kalẹ̀ wọ́n ní kó fi jọba aláàánú ènìyàn ní fásọ ọlọ́run wọ́n fìbọn ṣọ̀kan wọ́n lóhùn làwọn ń fẹ́. aláàánú kan ládínú gàrí glo ayé pariwo ògùn ní bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ olódùmarè àtẹnìkan ṣoṣo lóde ládé. bóyá ẹwà ní bóyè ẹwò yédèpò iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ó lágbára kú mo ronú títí báwo ni wọ́n ti ṣe láì mọ̀ nìkan àtọ́ lọ́rùn ni. lọ́wọ́ tiẹ̀ náà sókè aláàánú kan ṣoṣo tí ó fà mí gòkè láàyè. àdúrà ni màá kọ́kọ́ ṣe fún ẹ mo ní wàá àdúrà ẹ.

ẹ̀rù ọlọ́run gbà mí ẹ̀rù ọlọ́run gbà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́jọ́ tó ní dádúró. látàyé alálùmọ̀lẹ̀ yẹ two thousand ọdún wo la wà yìí two thousand and nineteen ògo mi ò wálẹ̀ mi ò dẹ̀ jábọ́ ṣé mi ni àbọ̀ lọ́rùn wọ́n bí mi ni mo tún túra mi bí ọba tó ń bẹ lẹ́yìn mi kó má padà lẹ́yìn mi the capability of the Lord's ability. Orí ọ̀fẹ́ rẹ̀ náà ni Ọlọ́run mi. Ọba tó pàṣẹ korúkọ máa rọ, ìyẹn ìjọba ọ̀sán. Òṣùpá ìjọba ọ̀run, iṣẹ́ ọwọ́ rẹ̀ ni Ọlọ́run mi. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run ní pò padà. Àìkú mi, kò yí Ọlọ́run ní padà.

ọlọ́run perfection ni ẹ jẹ́ ń fún lẹ́pẹ́ ìyẹn ọlọ́run ìpè ọlálẹ́kùn ayẹni òun ló rí mi láti inú ẹ̀rọ fọwọ́ o òun ló tún mi ṣe o tí mo fi rà ṣe. nínú elevation tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde mo kọrin kan níbẹ̀ bá mi adégbodù máa ń gbóhùn lẹ́nu mi òní bí mo ní bàbá bí mi ò ní bàbá o ẹ̀ ò gbà ọ́ òní bàbá tó ju bàbá lọ ẹ̀ ò gbà ọ́. fà mọ́ tí ó lè jẹ́ àbúrò mi ṣùgbọ́n mo kẹ́kọ̀ọ́ ní ara ẹ̀ ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀. ẹjáládùá tí o ní mẹ́sẹ̀gì kò ní túmọ̀ hmm. ẹ̀ bá tí o ni k'o mú kí ayé àwọn èèyàn padà sí ọ̀run ó ṣe pàtàkì arákùnrin nẹ́ òun náà pé hmm. orúkọ mi ni prince mo gbogbo àwọn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ sí gidi gan torí pé ìtẹríba tó ní kò kí ń gbéraga ó ń bọ̀wọ̀ fún ọmọdé ó ń bọ̀wọ̀ fún àgbà ṣẹ́rí bó dẹ̀ ṣe ń ṣe yẹn ó jẹ́ kó dùn mọ́ mi nú kò síjọ́ tó máa rí mi àpọ́nlé tó máa ń fún mi láláì fún lówó láláì fún kankan àpọ́nlé yẹn ti pọ̀ jù so nǹkan tó gbé mi wá bí gangan nítorí respect tó ní yẹn. ilé lónìí inú mi dùn púpọ̀ láti rí adúrú èrò àti àwọn èèyàn pàtàkì pàtàkì tí mo rí bí lónìí látòrí bá mi Dr. Dare Melody tí wọ́n dúró tì mí yìí Mega 99 twins Adegbodu twins àǹtí mi Bùnmi Akínàánú ìfọ̀nkálẹ́lúyà àwọn èèyàn ńláńlá tí wọ́n wá bí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ni.